وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلنا يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله صيام رمضان إباوة رمضان إليك سيكي الدجوكا هنا قد دعا nínú àwọn àjùlọ ọlá eléyìí tí ń bẹ fún gbígbàwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ yé wa nínú àwọn ìròyìn mẹ́wàá ọba adẹ́dàmú wa ọba àlejòọlá ní was-sa'imina was-sa'imat a'adda Allahu lahum maghfiratan wa ajran 'azima ọlọ́run lè rí àwọn ẹni tí wọ́n jẹ́ aláwẹ̀ lọ́kùnrin. wa ta'ala wọ́n ti palẹ́ ti kalẹ̀ fún wọn àforíjì àti ládá eléyìí tí ó tóbi gbà nínú àwọn ará tó bẹ fún àlọ́ àwọn lẹ́yìn tí kágbá rẹ̀ lórí rẹ̀ ọba adébẹ̀ sùpáàlà wọ́n ni wà láti tẹ̀sùn ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn kẹ́ẹ̀ta wáyé lórí lọ́wọ́ níbi lọ sọ́lá ní wọ́n. عليه صلى الله عليه وسلم يقول الصيام سنة يستفيد بها العبد من النار آوة آوة فكرة الصيام الله أقول لنا إن لكن الفقر أو لم يجعل يوم الجنة إن لكن الفقر أو لم يجعل الله yóò jẹ́ ti àwọn aláwẹ̀ fún wa pẹ̀lú ìlú sábà léwu tí ó ṣe ní ìṣòro. Inú aláwẹ̀ bá rẹ̀ aláwẹ̀ yóò máa jẹ́ rẹ̀ pàṣẹ ìdùnnú méjì ìdùnnú àwọn àìsàn pẹ̀lú ìlú nígbà tó bá padà sínú ìwọ̀n ìparí àrọ̀. Ìdùnnú méjì ọ̀hún ìgbà tó bá padà sínú ìparí nígbà tó bá ń lè san àrọ̀ nínú aláwọ̀ mẹ́fà rẹ̀ òun náà lè tó wá ní ọ̀nà kàlí ní ìjàmbá ìṣọ̀lá rẹ̀ lọ́dọ̀ ìwé kàlí òkúta rẹ̀ sọ àlọ́ àti ọ̀dọ̀ àyíká bá yìí nínú ìwé ìwé òun wà ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n èso ní máa ń jáde lẹ́nu aláwọ̀ ó tún lọ́dọ̀ àlọ́lá jòrò máa lè ní ìlú lọ. nínú aláwọ̀ mẹ́fà rẹ̀ òun náà lè tẹ̀lé àrẹ̀ àti láwọ̀ tó lọ́ èyí ó sì rí ìjà àforíjì lọ́dọ̀ bá dẹ́lẹ̀. Àlejò sọ̀tọ̀ lọ́wọ́ bá ní ìwé tó lọ. Wọ́n ní àṣìṣe àbọ̀wọ́ á ṣe kúrò láàárín ilé ṣíṣá láàárín. Ẹ láwùjọ àti àgbà ìdíkẹ́ wọ́n ti bẹ̀. Ìsọ́ọ̀tì ìdíyí náà ẹni tó ṣe ó dé ìdí. Nínú aláàbí bẹ báyọ̀, ọ̀nà ìwé àṣìṣe àbọ̀kà pààrọ̀. Ìmá ń jẹ́ ìparẹ́ níbi àwọn ìgbà rẹ̀ pa. Bí ẹni tó bá rẹ̀ bí ẹni tó ń sọ́ra bí ẹni tó ń tẹ̀lé ní tó padà wọn lọ. ẹni eléyìí ni àwọn alágbègbè bá rọ̀ nínú ọlọ́pàá ọlọ́wà bá rọ̀ ọ̀hún náà ní nígbà wọn sọ nínú wọn ẹnu ọ̀nà kan ṣoṣo fún ọ̀rọ̀ àwọn àjọ náà ọ̀sẹ̀ ní tó yẹ kọ̀ ọ̀rọ̀ bá àjọ náà lọ́wọ́ àwọn ọ̀hún náà ní bá àmọ̀rọ̀ ìyá ẹ̀yà ẹ̀yà ló ti ọ̀nà báyọ̀ ìyọ́lá eléyìí tá a lè fi mẹ́rin ní ọlá tó sì wà nínú ọlá tó bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ́lá àwọn náà ti tó sọ̀rọ̀ lọ́lá ṣàkóso ìfọ̀hánì ó sàn ìfọ̀hánì ọba akẹ́kọ̀ọ́ pẹ̀lú pé ṣàkóso ọmọdé ìlẹ́lẹ́yìn ọ̀hún ìlànà ìfọ̀hánì هدى للناس وهدى للناس من الهدى والفرقان قال تعالى يوم رمضان إنه فرصة وعنك على الإيمان láti wá ṣe ṣé mọ̀nà fáwọn èèyàn ó tún wá ní sí àwọn àlàyé onírànlá nínú mọ̀nà àti agbára òwúwa. inú alákòókò fún ọ̀sọ̀rọ̀ ọ̀la wọn lè ká nínú tó lára sọ́dọ̀ kàlàyé rẹ̀ wípé àtijọ́ ìdá ẹ̀dẹ́ ọlọ́mọ ọ̀la nígbà tó lọ́mọ ọlọ́mọ láyé fọ́ọ̀tì káàkiri àjọ àjọ ìjọba gbogbo ẹ̀ka ọdún yìí lọ sí àwọn àrùn ìyàwó àwọn ẹ̀ka ọ̀dàdà wọn ti gbogbo ẹ̀ wọ́n ti fi hàn sí àrùn yìí àwọn àdéhà ti tẹ̀lé wọ́n á ti tẹ̀lé tẹ̀lé sí wọn kó ní tẹ̀lé wọn. lóòótọ́ ti أيها المسلمون عباد الله إن لا تذكر رمضان ولم تكفيه ليلة القدر والله القدر عباد الله أيام الشهر ẹ̀wá ní ìgbà ẹ̀rọ ọlọ́run lẹ́gbẹ̀rún ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ọ̀hán ìdára ojú ẹ̀rọ ẹ̀jẹ̀ wà ní ìtọ́sọ́rọ̀ fíjìwò lẹ́kùn ní ìgbọ́n ìgbàdàmọ́ kẹ́ẹ̀sì àwọn ẹ̀rọ ti dá sí ìlú tọ́lájà kúrò yìí àgbàdo tó bá dẹ́ta sọ wípé fọ́ọ̀mù ṣe ìgbà ìgbòho ṣẹlá fàlẹ́ sùn ẹni láyé tó kí lẹ́fẹ̀ẹ́ mọ̀ rí o tí wọ́n sá ti rí lọ sí lóṣù ọ̀sọ̀ ní àgbàrá rẹ̀ àyálọ́lá ẹ̀yẹ ọ̀sọ̀ ọlọ́run nínú kẹta ìlú jẹyẹ lẹ́nu jẹ láti lára ọmọ lọ́yìn òní kíta alágbáre àforíjì rẹ̀ sẹ́lá mẹ́rẹ̀ ọdún sọ̀rọ̀ ọlọ́run alẹ́ ọ̀sọ̀lá ọdún mọ̀ nǹkan ọ̀rọ̀ ọ̀bọ̀dà yìí máa náà wà sí lára ẹni yóò kọ́ lágbáre ọmọ náà ó ní kàtó kí àlá ó lẹ̀ ní àlọ́ ìròyìn ọ̀sán yẹn sọ́dọ̀ ọ̀rọ̀ adẹ́là ọ̀wọ́ ìrọ̀lá ọ̀gbọ̀n wọn àtàkùn àwọn ìlànà gbogbo ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ عباد الله أن يرسل الله على أن يقال للنور في كعبه إلا شاء الله فلا يرى فيقول الله خير أذكر gbogbo ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ àwọn ẹni wọ́n jẹ́ ṣe iná wọ́n sì máa ṣe àwọn ẹ̀dẹ́nu ẹ̀rọ àti sọmọ náà bá dé lọ sọ́dá wọn ni ní ìlẹ̀ ìlẹ́yìn ti fún ilẹ̀ ìlẹ́yìn àwọn ṣàpá ìmẹ̀fọ́ aláàbò pàtàkì ààrẹ ní gbogbo àwọn tó bá dẹ́ta máa ń kú ogun lẹ́kọ̀ọ́ lọ́rùn wọn nínú náà fún òní jẹ́ ní náà ṣe ṣàṣọrọ wọn láti nínú ìṣòro wọn láti. àti bíbẹ̀ sí ìgbà wọn wà ìnà lè tó ṣe mọ́sílẹ̀mì dá àwa gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan sì ní àdúrà àtàwọn ilé ìyẹn ti ọ̀rọ̀ mi ha tọ́bi ìtàjọ́ àyọ̀ báyìí fọ́ọ̀yì ìtàjà òwúrà á ti gbàgbà kan. ìgbà lọ́la ẹ̀yẹ́ mo ti ọ̀rọ̀ ẹ̀rọ àwọn olóṣèlú gbà tí wọ́n sì jẹ nìjẹ́ ó ti wáyọ̀ àdéhùn àgbọ̀n olùkọ́lá alẹ́ yóò máa ní ọlọ́ṣọ́ náà sọ̀rọ̀ àná nípa arákùnrin kátàlọ́ bá ti rí sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ìṣòro ọwọ́ ń sọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́run láyé ní ọ̀rọ̀ ní ma bá jẹ́ ní ọlọ́run àdéhùn àdéhùn pé kò sẹ́ni wà á nà ká lọ sọ̀rọ̀ mo ti gbàgbé ìdájọ́ bí mo ti jẹ́ ọlọ́run bá mi mo وصليت الخمس مذكر وأزمر وأديت الزكاة مطوعي الزكاة من نسيا وصلت رمضان مطوعي رمضان فأنا وصلت مسلمات له يا على رمضان torí ẹ̀ kọ́ máa lè hánà àárín àwọn owó ní máa wà ó àdébìsílá tọ́lá tó gbé lọ sí ìdí iná oṣù àdá wà á wà láàárín àwọn ẹni tí wọ́n ń ka ìjọba àwọn olóòtú gbà lọ́sùn ti jẹ́ ìṣẹ́ rẹ̀ ẹ̀yà lọ́la ẹ̀yà lóyún ọlọ́run láti ẹ̀ka sọ wa lára kó má já wẹ̀ ọ́ tí o bá ní ibi pàtàkì akókò lọ já wẹ̀ ọ́ ní ọlọ́dọ̀ nínú ọjọ́ kan ní ọ̀làmọ́ lọ́sùn ó wá lọ kàdé ìwé àdìgbò máa ma já àdìgbò àdìgbò wọ́n á rí gbàgbé ní kọ́nà lápákú ibi àárín ọwọ́ sí ń bẹ láàrin ìdíkà sí ibi tá a máa ń pè ní ìmọ̀ ẹ̀ fún wọn á gbà mú wọ́n wá mú nínú òbí kan òkè dáhù òbí náà wọ́wọ́ lọ́wọ́ wọ́n á tẹ̀lé ìgbà tó ti láti ọ̀dọ́ láti ó lè fún mi wọ́n níbi ìlágbára náà wọ́n ní á sọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ́ mi wọ́n ní bàbá wa ń lé òkè àwọn olóyè àìsàgbà tó kí aláwọ̀ àjẹ́jọ́ ọlọ́run wà yìí ọwọ́ ọjọ́ sọ̀tálà àti ìpọ̀pá láì àwọn òkúkè ya báwọn ti ká àwọn ẹ̀yà káfíà ti sàwá ní july níbi òkè àwọn àbẹ̀rẹ̀ sí ìgbò òkúrò lágbára wọ́n ti di oró àwọn àtọ́jú owó ní sáńdọ̀ yìí wọ́n ti àwọn àlẹ́kà ilé wọn wá níbẹ̀ torí ohun àwọn ẹni tó ń bá yẹ̀ fún àwọn ẹni àwọn tó rí sa àwọn tó ní àwọn ọ̀nà tó ti fi àwọn ilé yìí wọ́n sọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ni ẹ̀ wọ́n wá ìyá nínú wọn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní sínú bẹ́ẹ̀ ìtọ́jú dàbí náà òun wá ń bèèrè pé àwọn ọ̀làwẹ́ náà àwọn ọ̀dà nìyẹn àwọn ọ̀dà ni àgbà nìyẹn ayélujára sí iná yóò fi ọgbọ́n lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ láì lè yí ìgbà tẹ̀ wọ́n kàn sí lórí wọ́n kàn táwẹ̀ ó ní wọ́n wọ́n máa tẹ̀ wọ́n táwẹ̀ wá lọ́gbà ìyàwó rẹ̀ láti nà rẹ̀ lọ́gbà àwọn olùkọ́ ìyáàlá أسفك الله لي ولكم ولسائر المسلمين في مسابقة الله تعالى استكبروا وأسلموا إليه إنه هو الغفور الرحيم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 ìlànà ìyẹn sára ẹ̀rọ lẹ́yìn ìyàtọ̀ ramadan láàrin fáwọn ìyàtọ̀ ramadan aláwọ̀ ìyàtọ̀ tó wà ní ìwádìí wa. inú ìyàtọ̀ tó wà ní ìwádìí wa ló ń bá rẹ̀ àwọn náà ní sọ̀rọ̀ lọ́wọ́ ìyàtọ̀ sàrà àwọn ní kíkọ́ ìyẹn bá ta oṣù tẹ́lẹ̀ ká máa sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ sàrà ń tara nílẹ̀ ká lè máa lọ ilé òní sọ̀rọ̀ bóòlù sí wa àdá àjẹsí àti ìṣirò òun wá pọ̀ pọ̀ bóòlù ó bẹ̀rẹ̀ pé oṣù sàbá ìsáwà yìí àwọn ọ̀rọ̀ sáré wọ́n ti bá ń bọ̀ ọ̀rọ̀ nínú ìdájọ́ ìsinmi ẹgbẹ́ àwọn mùsùlùmí. ẹgbẹ́ ẹ̀kọ́ bá ní oṣù láti láńkọ́ wa wọ́n ti sùúrù lórí ẹ̀kọ́ yẹn lẹ́ ẹ̀ka rẹ̀ nítorí ìgbà yẹn ní oṣù àwọn náà wà á fi rọ́ọ̀ ìrọ́ọ̀ yẹn lẹ́ ẹ̀sìn sí mu nítorí ìgbà yẹn ní oṣù sọ̀rọ̀ tó bá ti lóko ojú ọjọ́ máa ń lọ́wọ́ láti lè lo ṣáàlà ìgbàlá sí ẹ̀sùn káàkiri àbáṣára mẹ́rin òmìnirásí ẹ̀dọ́kùn ẹ̀lájà sáwọn ọ̀sẹ̀ àwọn àwọn òṣìṣẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n ti bọ́ sáré olùkọ́ ayélujára wọ́n lọ pé ọ̀nì ìfẹ́ni báyìí àwọn làárẹ̀ ọjọ́ àlà ní ìṣẹ̀lẹ̀ tàbí kéré kódà wọ́n ti mú ọjọ́ ọdún jákà ẹ̀sẹ̀ lórí kọ́dà kó ṣe lélẹ̀ pẹ̀lú bí a sì máa gbó lórí ìlànà láti ìsọ̀láńtà tí wá ní lórí náà àwọn oṣù ní ọ̀rọ̀ tí wọ́n bá rí tí wọ́n bá rí adájú ó kà yóò fi kú ní ọ̀rọ̀ yóò fi dájú ìyẹn àwọn àtẹ̀rọ̀ náà wà àwọn tí wọ́n lọ́rọ̀ ti láyé àwọn ẹ̀rọ àti ìjọba báyìí nínú àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa lábẹ́ bá ní oṣù ọmọdé òun lè kọ́ta yóò fún láti ثم لا تقدم رمضان بصوم يوم او يومين الا رجلا يصوم صوما قد يصوم ẹ gbọ́dọ̀ gba awẹ tó tàbí tó ń ta ọ̀rọ̀ mìíràn àyà afẹ tó ti kó ti bá ọ̀rọ̀ kẹta àti mẹta tẹ́lẹ̀ kẹni nígbà nígbà náà ìbọn tí bàtí kúkú tí olórí yẹn ó ti ní mẹ́rin lọ́dọ̀ ọba dẹlà bóyá gbàlá ní ti máa ń gbà rẹ rọmọdọ wa fẹ bọ sí tó máa lábẹ́ àtijọ́ mọ́ndé ní máa ń gbá rẹ̀ ọ̀mọ̀dọ́ fẹ́ bọ́ sí kúndé látẹ̀rẹ̀ àti máa ń gbá rẹ̀ ẹ̀ làwọn olùdó ti lọ lónìí lọ gbá rẹ̀ lọ́la ọ̀mọ̀dọ́ wa bọ́ sí jọ kan lẹ̀ láti lọ́jọ́ sí ìyẹn lọ́rọ̀ lọ́rọ̀ kẹ́ni ya lọ́rọ̀ gbá rẹ̀ náà. láti ní agbọ́dọ̀ sọ́ra kí ẹrú ilé àìlá àwọn bọ́yá òdìnnà ẹ̀rọ báyà láti ìgbà ìgbé àbíbọ́yá jùmọ̀ ní ọ̀jẹ̀ bọ́yá láti ìgbà ìgbà ìgbà àdìsí ìyá ọjọ́ àwẹ̀ ẹ̀rẹ́ mi o afárá àmì àwọn ìyá àjọ ọ̀rọ̀ ìjọba ọ̀sẹ̀ àìmọ̀ àlọ́ ọ̀nìmọ̀ sọ́ọ̀nù yọ̀ọ̀mọ̀ lẹ́bi yòóṣẹ́kù fìyè fọ́kọ̀dé àṣọ àgbẹ̀nà ọ̀sùn. ẹni tó sọ bá gbá rẹ̀ nígbà láti ìyá láàyè ọbẹ̀ dàbí òní bẹ́ẹ̀ ní tọ́ọ̀sì lábẹ́ rẹ̀ ó lọ sí ṣe bàbá tọ́ọ̀sì yìí nígbà ọ̀hún náà ti bí ọ̀rọ̀ ìsìn náà tó ní ẹ̀kọ́ àti ìlànà láti ọ̀rọ̀ ìsìn yẹn sọ̀tọ̀ mọ́ ọ̀tá àyè òkú náà. wọ́n ti bá yẹ ẹni tó sẹ́ni ibọ̀ lórúkú ọ̀tún ẹ̀dá ọ̀rọ̀. wà á ti rò kẹ́sì sínú tẹ̀lá ìyẹn tí àtúwà pẹ̀lú màlúùmí àtúláyé òkúrọ̀mọ́ rọ́ọ̀tì ọlọ́ọ̀tì tẹ̀lá ìjọba olùsàrọ̀ àtúnáàtì ìgbìlá àwọn ẹ̀kọ́ sallallahu alaihi wasallam láti ìrọ̀ àwọn ènìyàn. èmi náà wá ń pàṣẹ bí ìjọba òkú ní ẹ̀ka àlọ́sùn. pàpà àdéhùn wa dáwọ̀ wà á máa rọ̀ ní ẹ̀ka tó ń pa àwọn èèyàn lábẹ́ àwọn èèyàn náà ti bí wọn àwọn èèyàn dáwọ̀. ó bẹ̀rẹ̀ bí ìwọ ìgbọ́dọ̀ yá mi gán ní ibi àtúndì orin. ó bọ̀ bá wá rí kọ́ ajásùkú òní gbá rẹ̀ mú. wọ́n rí wọ́n sọ fún àdéhùn náà ní ìjọba àlọ́sùn lá nínú àwọn ìdájọ́sì tí ń bẹ̀wọ́ ju àwọn àrọ̀lọ́dọ́nìyàn tọ́lọ́ lákàrà ẹ̀dá bá ti wà nínú ìfọ́jọ́ tẹ̀sí náà láti mọ àwọn ìwà ìyẹ̀ òun náà ní àníyàn kéèyàn ní àníyàn ẹ̀dá ní kéèyàn dá àníyàn kó ló ti bá ń tàbí àlọ́rọ̀ wọ́n ti wá nínú àdéhùn àpọ̀ ìfọ̀ràn rọ́bì ọlọ́run ẹ̀yà àìmọ̀ràn wọ́n láti ní sọ́lá àtàlà من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له ẹni tí ọba sọ fún ẹ̀kọ́ yìí kó wọn ọlá rẹ̀ láti má jà lórí lórí ọ ọlọ́mọ ọlá rẹ̀ lábẹ́ ọlá wa jọ wa lórí ìṣẹ́ra náà bá jọ lábẹ́ ọlọ́ tí ti pẹ̀lú ọlá àníyàn eléyìí náà mo dáadáa lágbára mi ẹ̀dá pẹ̀ ẹni tí ọba fún ọrùn mo ní oṣù dàníyàn lọ́rọ̀ tó bá lọ́ta àwọn ìmọ̀ àwọn àlùkò jọba tó mọ̀nà ìlágbára àwọn olùgbé láti sọ̀rọ̀ ìkànnì jẹ̀dẹ̀ fún ẹ̀ wọ́n mẹ́rin ẹni yóò tó lọ bá jí ẹ̀rí ó láàárọ̀ bá yọ̀rọ̀ ọlọ́fẹ́ bá lórí yìí òun ò sì mọ̀ pé wọ́n máa ẹ̀ta ó jẹ́ òsì mú òsì kẹ́ ká máa lọ padà mọ̀ pé wọ́n lọ́rùn ó ń ká ní ẹ̀rí yóò ti gba rẹ̀ lọ bá bá rẹ̀ lọ ó sì ti mú rẹ̀ ṣùgbọ́n tí ونعم بسم الله تعالى وصلى عليه سلمة بن العاصرة رضي الله تعالى عنه عباد الله هي رسول الله وخصوصا يقول عبد على الوجود ثاني كيف على يقول على الوجود يقول يقول في يقول ما لا يقال ثاني فبعد ذلك قال لي وكل يشرب حتى يتبين له ní ọmọ àti mùsùlùmí àwọn ìlànà ẹ̀yìn aláwọn ọmọ sàhánà ọ̀gá alábẹ́bí ẹ̀ máa jẹ́ máa ń títí tí òun mọ́ ìrìnàjò òun ṣe lè sájẹ́ yẹn ní bá sájà ìrìnàjò wọ́n sájà ìrìnàjò yọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀wà ní jẹ́ nínú wọn tó máa àtúntò sí ara ìrìnàjò rẹ̀ ẹ̀wà parí àwọ̀ ẹ̀yọ́ kálẹ̀ yẹn ní bá sájà ìrìnàjò lábẹ́ àwọn ẹ̀kọ́ òun náà sàkóso ní ọ̀sẹ̀ sáré ó ní ní pàtàkì láàrin ìjẹ sáré wọ́n ti wá ní ọ̀kàlẹ́ sí àmì ìrìnàṣì rọ̀dì ọlọ́ọ̀dẹ̀ tẹ̀lé àìmọ̀ wọ́n ní ìjọba sọ̀lá sọ̀lá sọ̀rọ̀ pé fọ́sùn mọ́ ẹ̀yìn sí àríra wọ́n ti yára ní àìlẹ́ òbí dáadé láìlá ìṣàkà ìyàtọ̀ sí mẹ́lá ẹni nígbà tá fẹ́rẹ̀ ó ń bá wa أقول الله إلا أن الذين آمنوا كتب عليهم الصيام كما كتب على الذين من قبلكم لعلهم تتقون أي من تقولون مصاب من النفوين bí wọ́n ti sí lọ́rẹ̀ ẹ̀ náà kọ́ sáré ní kẹwàá lè báyà ǹjẹ́ bá tẹ́lẹ̀ ló ṣe kò rí bá tẹ̀lá ìyàtọ̀ fún fẹ́ láàrin àwẹ̀ wa àti wọn ní sáré mú ní ẹgbẹ́ alága yìí wò lára láti má dàbí kájà pátá àwọn ẹlẹ́sìn méjì ẹ̀sìn yìí ìdádàlà sáré ìgbàgbọ́ alọ́lá inú alágbọ́wà fún ọjọ́ ìdíkù fún ìsára àlùbáríkà inú alágbọ́wà fún èyí ó tún gbàgbé àwọn màláìkà àríwísọ́lá àtàlámọ̀ ilé ìnàlọ́ àwọn màláìkà sàbúrú ní sọ̀rọ̀ lónà àlẹ́ ìlú kàkàkìlé gẹ́gẹ́ bí àlá àti àwọn màláìkà rẹ̀ wọ́n sì máa tọrọ ìfẹ́ fáwọn ẹni tí wọ́n àwọn ẹ̀kọ́ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà nígbà tí ó wù ú kí ẹ lọ́ra rẹ̀ káma jẹ́ ní o káma pè ní sáyò káma tó ń ráyè wọ́n ti ọkọ̀ òfin àmà àmì látọ̀dọ̀ bẹ́ẹ̀rù ní sáàbí sí nígbà wọn kẹ́kọ̀ọ́ bá ti wá. ó ní ẹsẹ̀ sáré pẹ̀lú àtẹ̀sẹ̀ tó láàrọ̀ sí lára. àdébí wa lọ fi hàn. mo wá ń béèrè pé kí ni gbèdéke tó ń bẹ láàrin ìgbà tí wọ́n ti kọ́ ọmọ sáré ẹni tí ní ẹ̀rọ bá lò sí ara tó ń sọ ara lábẹ́rẹ́ ó lè máa tìbí ìṣẹ̀lẹ̀ mẹ́wàá rẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní nínú ọ̀rọ̀ sáré òun náà ní pípa ní ẹ̀rọ tó ń sọ ìṣẹ̀lẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ súnmẹ̀ tá a bá wọn lẹ̀. èrè mi ọjọ́ òṣùṣọ́ ni èmi ọjọ́ ń tẹ̀mí nílé èmi ọjọ́ á jẹ̀rẹ̀ kódà tó nílé ẹ̀rí òtítọ́ ọlọ́run wálé ẹ̀ta àrùrà àtàkàrù ìṣe ìrìnà ẹni yóò lọ́ba bẹ́ẹ̀ láwẹ̀ kọjẹ sáré ó dà kọjẹ nǹkan díẹ̀ òun yọ ọjà lọ́dọ̀ ẹ̀rọ yọba sọ̀rọ̀ ní lóde náà ó ń jẹ òun yọ ọmọ nílà ọjà nǹkan díẹ̀ ó dà ní pàdé ìgbà tó ní máa ń yàrá ara rẹ̀ mọ̀ ní àtàkàrù kọjẹ sáré kò sí bẹ́ẹ̀ yọ̀ sí nílé ìjẹun tó yọ ọ̀sán fún ìrìn ìgbà tó sẹ́kù ẹ̀yà ìdàlá ẹ̀yà ọlọ́sìn ọlọ́run Ina àwọn ọ̀gá tó fi tẹ̀tẹ̀ bálá rẹ̀ láti pàtì kóòlù ọ̀rọ̀ òkè ìrọ́ òfófó ọ̀rọ̀ ẹ̀yìn èébú ìpín àkùbẹ̀rẹ̀ sínú Ramadan àgbọ̀dọ̀ sí nínú Ramadan ẹ̀rí alẹ́kùnlá àlẹ́kùnlá wọ́n ní kìí sáwẹ̀ kìí sáwẹ̀ òun ni bọ́jà ti ní àjẹ àrùn àmáwẹ̀ gẹ́gẹ́ lára ẹ̀ من الله والرحمة فين المتصفصة كمبيوتر ورعي قد يبقى بعد يوم من الدعوة إذا الله هو عليه وتعالى لكم أبو تعالى قلت الله طيبين إني صاحب على رؤية عباد الله إنه كذل الصلاوة ونبي على رؤية لم تكسر الجنة لم تكسر الجنة ولا تعالى aláwọ̀ ilé ìrùn bá bò aláwọ̀ ilé ìlọ́nu ọyọ́ sálù aláníwò aláwọ̀ ilé ìfòmí tí mú nígbà tó bá sálù alá aláwọ̀ nígbà tó bá ti mọ́ra rẹ̀ wúrùn ìkọlù ìyàwó ìrìnrìn ó lè fara lọ yàrá ó lè kí ìyàwó ó lè gba bẹ́rẹ́ aláwọ̀ ó lè fi ìdáhùn tó ọ̀pá ẹ̀jẹ̀ sí dáadáa ọ̀pá tó ó lè ká ọ̀rùn sójú bẹ́ẹ̀ ni ó lè jáde sójú nígbà tó bá lójú tàbí kọ́wẹ́ bábá tẹ̀lé àṣà yorùbá rẹ̀ ó lè fi wọ́n fi ààrẹ ní ààyè rẹ̀ ni wọ́n padà fi pè é ààrẹ tó ní wọ́n mú àwọn olóòtàkà tó ní gbogbo ìjẹun ẹnu káwọn fi sí àmì ìgbàgbọ́ ní wọn pé sí rẹ̀ àwọn padà wá ní àwọn òṣèlú tó wà jẹ́wọ́ láti bàbá tó wájà ní wọ́n wá ní báwọn náà ṣe ní àyẹ̀jẹ́ àyẹ̀mú lọ́bàdà ní àyẹ̀wò àyẹ̀wò ẹ̀ lọ́wọ́ di ààwẹ̀ pé báwọn bàbá wa lóòdì tó bá wá lẹ́yìn tọ́lọ̀ ní oró bá lọ́rẹ́ lọ dárí tó rí lọ́nà ah àwọn dárí ní ọ̀tọ́ ah, ah, àfà láàrẹ̀ lọ́ọ̀gá ọ̀rọ̀ lọ́nà ọlọ́wẹ́ èyẹ ní ìwẹ̀ kò sí ní ẹ̀kọ́ tó rú rẹ̀ lọ́sọ̀ kò sí ní lásán sí ọba àdẹ́ta sọ náà rà ọ̀dẹ́ yorí ìgbìmọ̀ ọ̀dẹ́ ìgbìmọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ń fẹ́ ìjẹ̀kùn fún yín kò sì fẹ́ ìjọba fún yín ní ìlú ọ̀rọ̀ ìbáyàmà ẹ̀yẹ ń sọ ọlọ́run lábẹ́ ẹ̀fẹ́ ẹni tó bá jẹ́ àmì àjò ó lè máa rẹ lọ nígbà tí ní àjò tó ń lè sọ́ra tó ń lára aláàrẹ ó lè máa rẹ lọ́ra ẹ̀ka padà ní ọ̀rọ̀ ọlọ́run ẹni tó ti mọ súnmà ìlera yọ̀ọ́ra rẹ̀ bákan náà ẹni tó ń fún ọmọ lọ́yà àbẹ̀ẹ́ni tó ń bá ọmọ lọ́yà àbárúgbó àbẹ̀ẹ́sọ́sẹ̀ ìgbìmọ̀

sọ́nà ìkáyọ̀lá sínú ìyapa ara ni àwọn ẹni tó ti sìn ẹ̀rù fún ìjẹ̀mọ́lọ́ ìjẹun ìsinmi ẹ̀rọ bá ti sábúrò lábẹ́rẹ́ bá tó wá jẹun kára olórí ìyá àti sọ́nà ìjẹun àgbàjọba ọlọ́wọ́ rẹ̀ fún kíláàsì sínú àwọn ọmọ tó ti sún lọ́yà nínú ìtì sùgbẹ́ kì í ti sùgbẹ́ ìsún tó náà là nínú ìlú lórí pàṣẹ láti láti ọ̀nẹ́sọ̀ ilé ìsúnjọ́nù ó sì ṣe nípa àríwá ní gbogbo ayé ló fi dá ọmọ rẹ̀ lórí pé tí béèrè bá wáyé pé kí láàbù sínú ìdáhùn rẹ̀ lọ́wọ́ rẹ̀. láti sùn máa lè fọdọ̀ lọ́wọ́ ìgbà yàrá wọn láti sùn láti wá ní máa ń sùn aláwọ̀ ìgbà lórí àwọn ìyàwó òkú sùn. ẹ̀rù yóò sọ ìyàwó òkú sùn wọ́n fi láti ní sọ́kùn ìyá tó ti máa dárí. wọ́n ti máa ń lọ ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n á lóṣù ìtọ́sẹ̀ wàyí lọ́sẹ̀ fún tàwárí tí tàwárí tàbí tó kọjá ṣáṣà àtàwárí nínú ààrẹ yóò pọ̀ nínú jama yéṣu tàbí olú yẹn tọ́lá àwọn ọmọ ìlú ẹ̀kọ́ tẹ olùkọ́ ká ẹ̀hán ètò rẹ lọ́rẹ́ máa dá ọlọ́kẹ́lẹ̀ àlọ́sàn án ó lè wà ní súnmọ́ rẹ̀ torí la bá tó láti láti lè rí ìlú lọ. àjọ àtọwọ́ àti sọ́nà ẹ̀ka ayé wọn ni ká sọ ibi tá a bá tó kọ́ wọn sẹ́lẹ̀ wọn àwọn wọn sẹ́lẹ̀ wọn ní ẹ̀sìn ní ìṣà àwọn lẹ́yìn tá a bá ti sàjọ àlọ́wọ́lọ́pọ̀ tó tó ní kí á ṣe ìṣúra. wọ́n á gbàgbé pé àjọ àwọn ọ̀nà àgbà iná àwọn ọ̀nà àgbà ìgbà tó ń àwọn àjùlọ láti kò lọ náà sí àwọn òbí tẹ̀wá onímẹ̀sí rẹ̀ ti lọ́wọ́ lọ fẹ́ ká máa gbà àwọn àgbẹ̀wọ̀ ìnira yẹn ti tún wá nínú náà ó lè fẹ́ fọ́nà pọ̀ bí ẹ bá ti láti pè á ah, lálẹ́ àlọ́ máa fẹ́ mú wọn lọ́mà tó ń sùn àgbàdà aláwọ̀ rẹ̀ torí ọwọ́ ló ti lẹ̀ lálẹ́ rẹ̀ ti sùn. àbíkú sáà sọ láti pé mọ́tò látàlẹ́ kejì lọ́sàn-án o ẹgbẹ́ ló ń aláwẹ̀ lọ́sẹ̀ ní kó jáwẹ̀ ní ṣe yẹn lọ nígbà tí wọ́n lè fún ọwọ́ àti lẹ́nu kó fún ní ti ọ̀jẹ̀ irúfẹ́ ni yẹn ká tẹ́lẹ̀ fún kíkọ́ àti yìí yóò gbàrú ládàá aláwẹ̀ yẹn ọ̀gá yóò wá ẹ̀sẹ̀ wò láàyè kó ní ẹ̀jẹ̀ sọ èyí ṣe ìhà káṣẹ̀ ń wòlé ní ládàá aláwẹ̀ kò fi wọn. ẹ irú bàbá kan tọ́lọ́ ń bọ́bá ti pàdé ní dáadáa bàbá náà lọ́dọọdún wọ́n máa ń fọ́ àwọn oúnjẹ tó kọ́lá ti wà nígbà máa ń fọ́ àwọn mùsùlùmí tó kàkàkàkà tí gbogbo rẹ̀ ẹ̀rí tí àwọn ìjọ yà lọ jẹun ń jẹun rẹ̀ kó fún ogun ládà mi wà rẹ̀ òun ọ̀gá ládà lọ́dún mi gbà ládà onígbà ìdí lọ́jẹ́ àlékún lọ́jẹ́ ó dá ìwọ̀sùn lọ́jẹ́ kí èèyàn kí èèyàn jọ wá jẹun lọ́wọ́ máa lọ lọ́wọ́ wọ́n ìlànà tó ìlànà ọ̀gá ládà mi ni ó ti ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kódà á ti ṣàdúrà pẹ̀lú gbogbo rẹ̀ lórí kọ́ wa ló sún ká lè gbé اللهم أطعم من أطعمني واسقي من سقاني أو أخرج ينصر من اليوم ينصر من ورد الله nípa ni kásọ̀rọ̀ àti ìgbàlódé bàbá rẹ̀. Àwọn ìgbàlódé bàbá rẹ̀ ẹ̀yìn láti mú ìṣòro dáadáa. Kí ni a mọ̀ máa jẹ fún ọmọ mọ̀? ó mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rù dára sára bẹ́ẹ̀ ẹ̀rù yàtọ̀ sẹ́nu lọ́gbà tí ìjẹ lọ́gbà tí lọ́wọ́ wọ́n wá nù àdìsá ti wáyé wà pẹ̀lú ọlọ́run ti rà wọn ẹni yóò fún láti ní sáà sára bẹ́ẹ̀ yóò fún láti ẹ̀kọ́ lù ó ti dìgbàgbé ó ti láàrẹ̀ ọlọ́run ló fún ọjà ọlọ́run ló fún ọ̀pá ọ̀pá ṣùgbọ́n lè rí ìbálẹ̀ wáyé fúnra rẹ̀ kò sí Kódà tó ẹ bá tẹ́lẹ̀ kan wà tí wọ́n bá fi sún yàrá yìí yóò lò àwọn ẹni dá ẹni tó fi yàrá yìí wọ́n táyà lọ lọ́sàn-án àwọn ẹni dá tó ń pọ̀ lọ sí ìwọ̀n yìí kan fáwọn ẹni àfáwọn yóò sọ̀rọ̀ lọ́nà àbọ̀kú ìgbà àwọn sẹ́kù àbíkú ìgbà ara ẹni sẹ́kù láti ẹ̀ka fáwọn ẹni sẹ́kù ọgbà yóò sì méjì tó tẹ̀lé ara tó lọ́wọ́ ìkú lọ́wọ́ àti òbí náà ọmọ àkùnrin ẹ̀rọ pé ìpìlẹ̀ òun tó ń tẹ̀sí náà òun ló ń lọ ẹlọ́run tí ó ń tọ́ náà sí àbí ọlọ́run sùhánù ọ̀tàrà ọlọ́run lẹ́yìn ìlànà ọ̀tàrà وجدت لنا عباداته وتقبلنا منا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك